adúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ti ọgbẹ́ tọ́ sí atọ́rọ̀ ìgbé àti ìgbé fún àdúgbò Muhammad tí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn òkú tó wá tọrọ fún Islam tí ó fi jọ́ gbé ìgbé kọ́lọ̀ ń jẹ́ kájọ wà nínú wọn. gẹ́gẹ́ bí sábà lọ nínú àyà Quran oní àyè tẹ̀síìrì gbọ́dọ̀ lọ tó sọ pé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́ọ̀ni gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́ọ̀ni ọlọ́run tó lè dé òun ló ń rí gbogbo ẹ̀dá bí ń tọ́jú wọn lónìrànràn a ti ṣe àyẹ̀wò tọ́pọ̀ lórí ááyà yìí àyẹ̀wò ìkẹ́ àǹtí lọ́wọ́ òun náà ni àyẹ̀wò ẹlẹ́ẹ̀kejìlá ipe ọlọ́run bá ń fi ìtọ́jú ẹ̀dá sáǹkì olùtẹ́lẹ́bíà oore ẹ̀dá ń tọ́jú ẹ̀dá nínú àwọn ẹ̀dá náà àwọn náà àwọn kan náà ń bẹ́ nu wọn ń nínú ẹ̀ lọ́mọ ẹ̀dá ènìyàn wà nínú ẹ̀ làwọn ẹranko náà wà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ a ní ìtọ́jú ẹ̀dá àti ìtọ́jú ọlọ́run ìtọ́mọ̀ yàtọ̀ síra wọn wọ̀nyí ìyàtọ̀ ń bẹ àti wá ṣe àyẹ̀wò márùn-ún bẹ̀ ní ìjẹta lánàá níta ṣe àyẹ̀wò rẹ̀ ní yẹn òun náà rí i pé ọmọ ẹ̀dẹ́ ni àbí ẹ̀dá ó lè máa ti tẹ́rí bí àfọ̀n apá kan ní èèyàn kọ̀ rọrùn kọjá pé gbogbo èèyàn ni ọmọ ti tẹ́rí gbogbo ẹ̀dá ni ọmọ ti tẹ́rí bí àfọ̀n gbígbé ń tọ́jú yẹn ni ọmọ tọ́jú ẹranko ni ọmọ tọ́jú ni ọmọ tọ́jú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run kọ̀ọ̀rọ̀ rẹ̀ fọmọ ẹ̀dá ènìyàn àti fẹ́ẹ̀dá kẹsàn-án ọlọ́run bá nìkan lọ́ba tó ṣe pé ọ̀n tọ́jú gbogbo ẹ̀dá lápapọ̀ àtìmọ́yà kúrò wà lórí eléyìí ẹlẹ́ẹ̀keje tá a yẹ wò òun náà ni pé ìtọ́jú tọ́lọ́ bá ń ṣe fẹ́ẹ̀dá ìtọ́jú wípé fọ́tọ́jú ẹ̀dá pẹ̀lú gbogbo ntẹ́dá bá ní tó ní bùkátà sí níta àti máa ní bùkátà sí àwọn ìyàtọ̀ sára wọn gbà mí àwọn mi àmọ́ kọ́mọ̀ ń tó ń ti bí a ti pọ̀ tó tá a ní èrò oríṣiríṣi òun ọlọ́run ti tún tọ́jú ẹ̀dá lẹ́yìn ìgbà náà la yẹ ẹlẹ́ẹ̀kẹjọ wò wípé èèmọ̀ ní o nípa ìtọ́jú tọ́lọ́run ti fẹ́ dà ọlọ́run tọ́jú ẹ̀dá pẹ̀lú oríṣiríṣi tí ń ṣe fún ní gbóore ó ti wá pọ̀ tó bí ìgbà tó yẹ pé ọlọ́run ọ̀lẹ́dá ní ti ń tọ́jú ju ẹyọ kan náà ẹni tọ́jú wa tó darí àlámọ̀rí wa tó ṣe gbogbo òdẹ̀kùn táwọn rí tó ṣe fún wa bí ìgbà tó jẹ́ pé kò wà lẹ́dàbí ìmọ̀ bí èèyàn nìkan lọ. ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ń ti bó ṣe ń ìrọ̀rùn ọlọ́run yìí tó ó tún wá ń sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run. ǹjẹ́ lè fara mọ́ lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ àbí kọ́ máa ṣe bí ọ̀tá rẹ ẹ̀ńtọ́ fẹ́ràn olùwẹ̀ ọ̀dà ìtọ́jú ìdóni tó ọlọ́ọ̀ba òsì torí ẹ̀ dájú ó fi kálukú lẹ̀ di àsìkò tí ó wàá wájú ọrụ lẹ́yìn ìgbà náà làwọn lọ síbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá sáǹsọ lórí sáǹsọ lórí òun náà ní pé gbólóhùn olùrẹ́ gbogbo ẹ̀dá pátápátá olùkọ́jú gbogbo ẹ̀dá. ó túmọ̀ sí pé irọ́ ni táwọn èèyàn kan ń sọ nípa àtìdá wọn àwọn túbí àtàwọn tí òye ti ẹlẹ́sìn Islam tí ẹ láwọn tẹ̀lé yín tọ́ ọmọ Maryam àwọn túbí ọ̀sẹ̀ yìí pé ọlọ́run bá sọ̀kalẹ̀ sára ẹ̀dá àtẹ̀dá kò sí yàtọ̀ wọ́n wọn láwọn tó lọ́lọ́ náà ni bọ́ọ̀ bá ti gbà tó filosofi tí ń lò yẹn filosofi tí ọ̀dà ni bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tí ń pe isa adabi ilé isa alẹ́ sàlátọ̀ sálà tí ń pè ní ọlọ́run ìgbà mi wọn alọ́mọ ọlọ́run ìgbà kò sí nǹkan tó fàájú pé ìgbàgbọ́ wọn náà ni pé ẹ̀dá ẹ̀dá náà lẹ́yìn torí àwọn èèyàn ti ṣe rìsáàtì lórí bíbí ọlọ́run láti tipẹ́tipẹ́ tòtí ìbá ti fi ọlọ́run ọba tọ́ka àánú ẹ̀dá tọ́rọ àwọn ànábì ọlọ́run dìde kó lè bá a jẹ́ ìtọ́sọ́nà lórí gbogbo ibi tí kálukú àdúgbò lè máa ronú lọ. àwa mú àwọn abala kan wá mú àwọn àyà Qur'an ibi tá a dé òun náà ní ká lè mọ̀ pé kóbókóbó làwọn tí wọ́n ń pe ẹ̀dá ọlọ́run àbánábí ọlọ́run tí wọ́n ń pe lọ́lọ́run ká mọ̀ pé kóbókóbó ni wọ́n ń ọlọ́run tó ń sọ fún wa nù àyà Qur'an ní suratul nisa àyà one fifty six dé one fifty nine ọlọ́run bá ń sọ fún wa yìí pé wà bí kufrihim wà qawlihim ala Maryama buhtanan azima wà qawlihim inna qatalal masiha Isa ibn Maryama rasulallah wà má qataluhu wà má salabuhu walakin shubbiha lahum. وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا ọlọ́nsọ̀rọ̀ àwọn yẹ̀fúdí bọ̀ oníwàbí kúkúrú yìí ń wàkàwọ́ lè yìí mọ́ la mọ́rìyá mọ́kò tá a nana àbí mọ́ nítawọ̀ ọlọ́run tá a ti tẹ́bi lé àwọn yẹ̀wúdí pé inú ìbínú ọlọ́run ni wọ́n ti máa yí sálíkì àmọ́ ọlọ́run bọ̀ gbìlẹ̀ ó náà ní pé wàbí kúkúrú yìí ń wàkàwọ́ yìí ń alá mọ́rìyá mọ́kò tá a nana ó náà ní ó sì ń bẹ́ nu síra àwọn ọ̀rọ̀ tó pọ̀ ń pa ọlọ́run wọ́n sì ṣáájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ife ọlọ́run rà nẹ́bí ọlọ́run sínú wọn ṣáájú àwọn ẹ̀dá mi inú wọn náà sì lànàbí ọlọ́run pọ̀ sí látòrí Yakubu alayhi salatu wa salam ṣe lórí ànàbí Isa alayhi salatu wa salam tó ń ti bẹ́ẹ̀ wọ́n sì kéde ìtọ́lọ́run ìtọ́yẹ kí wọ́n gbà gbọ́ wọn ọ̀gbà gbọ́ lẹ́yìn ìgbà náà wàkà ó lè yí àtọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ lẹ́nu ara wọn kì í sọ̀rọ̀ ọ̀tọ̀lọ́n ọ̀rọ̀ tí wọ́n ní alámaríyámà irọ́ tí ń pamọ́ ìyá isa alẹ́ sọ̀làsọ̀sọ̀là bùtá nana àwìmá sọ́jà àdáfàárọ̀ gédégbé ọ̀tọ̀nirọ́ ọ̀tọ̀làdáfàárọ̀ àdáfàárọ̀ ó tún burú jùlọ lásán lọ ó náà ní kéde ọmọ ọmọ fúrẹ́mù gan ìgbéjẹ́ ń nǹkan ìjókòó tó ìjẹ́ gbogbo ẹ̀ irọ́ ni. lọ́nà tó yẹ kí àwọn èèyàn ò fi gbàgbọ́ lọ́lọ́run fẹ́ yí pé adábàárọ̀ gidigbe wọ́n Mariam wọ́n sọ pé rárá o kọ̀fẹ́ jẹ́wọ́ ẹni tó súnmọ́ ni ìyẹn ló ṣe o kì í ṣe pé yíṣà ò ní o ọ̀rọ̀ ọ̀rọ̀ tàwọn Yahudi nìyẹn Islam ò Islam ò Quran sọ fún wa pé ọlọ́run fẹ́ fún fún ìyá rẹ̀ ni ọlọ́run ti ti kọ́ lọ fẹ́ fún fún ìyá rẹ̀ ó sì di وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله àtibóló wọn tí a fi ń sèyàn rẹ ibi àwọn ti fa Isa ọmọ Mariam tí wọn ń pè lánàbí Ọlọ́run àwọn Yẹhudi wọn plan ipa àwọn fẹẹ pa fún òsì nípa ṣùgbọ́n tí wọn sọ fáwọn èèyàn pé àwọn ti pa wọn wá kọ sínú Bíbélì báwọn Kristian ìgbà ẹ máa gbé kí wọn ti rí Jésù pa wọ́n kàn máa gbélé ewu ó tún jí ìdè padà àwọn náà bá ń gbé kí àwọn náà bá ń kà ọlọ́ọ̀ni tóun ti bínú sí wọn tóun ti wọ́n lẹ́nu ìfẹ́dílé yẹ̀wù díẹ̀ ní ìfẹ́dílé ni bọ́fẹ́ ẹ̀sìn ni wọn ò gbèrí láyé wọ́n láwọn lé ní fourteen million ṣùgbọ́n wọn ò ní orísun kan yìí pé táwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ àwọn rí èyí tí wọ́n ń kílèmù láti nineteen forty six forty eight ọkàn wọn ò sì balẹ̀ lórí ẹ̀sìn dídò ní bọ́lọ̀ ń ti di àwọn akùnkùn ní tí wọ́n nìyẹn ọlọ́run nínú tó fi tẹ́bi lé wọn náà ìwà kan ó lè ní iná kọ́tánná lè mà bí ayé sábẹ́ Maryam Rasulullah àwọn làwọn fa ayíṣà ọmọ Maria fẹ́ẹ̀ ń pè lójijì ọlọ́run ọlọ́run ní wa máa ń pàtà lóòrù wọn ò mọ rí sábà ní ti kúrò à ń dúró lórí yẹn ike jésù wa máa ń pàtà lóòrù fún òyìnbá wa máa ń sọ́lá lóòrù fún òjì má gbélé èkó àwọn amájẹ́ òtútù pé hàn ntọ́lọ́ ń fún mi pé kò kú sórí àgbélé àwọn sọ̀tọ̀sọ̀ táwọn wá amaláwá adúlágbáwá lọ táwọn amaláwá adúlágbáwá lọ àwọn sọ̀tọ̀sọ̀ ọlọ́ọ̀ni wà máa kọ́tà lúrú wọn ọ̀pá wà máa sọ̀là burúkú wọn ò ìjọba gbélé wà láàbí tùbí aláwọn ọlọ́ńkọ̀rọ̀ fún wọn lójú lé èèyàn méjì wọn mú wọlé pàwọn fẹ́ pa èèyàn méjì wọn mú wọlé ẹ̀ńtóso gbogbo ẹ̀ńtóso gbogbo anabi isa aleka sọ kó nì àtànàbì isa àtàwọn amẹwà rẹ yòókù wọn wá rí ìyàn ma kí ẹ lọ bá gbé wọn ò rí má láàrin ara wọn jẹ àwọn kan sọ pé a tá a ti mú isa ni níbo ni júdásì wà pé la mú ni níbo ni wà ọ̀rọ̀ ń wò dé wọn láwọn tó wọn ṣùgbọ́n nígbà táwọn kan ti gbà kẹ́ ẹgbà bá ti pa àti àti kàn má gbélé ìbù náà lọ́nà láti má gbélé ìbù ó sì ń bẹ́ nù òdu wọn pé ojú dojú ìta ìtẹ̀lẹ́tẹ̀ dájú ìgbà tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ ń dúdú láti pìlẹ̀ náà ni bó ṣe wá rú wọn lójú ń tó orí ẹ̀ náà ni wọ́n ti wà dúró dé lórí ìgbà pọ̀lọpọ̀ wọn wọn ọ̀rẹ́ bí àti tọ́pa rẹ̀ ọlọ́wọ́ bá sọ pé wọ́n máa walakin shubbiha lahum àwọ̀ ẹ̀ńtọ́jọ́ ẹ̀ńtọ́jọ́ lọ́lọ́mgbé kalẹ̀ fún wa wa innal ladina takhlafu fihi láfi shakkin minhu àwọn tí wọ́n japa ẹnu ń pa ọ̀rọ̀ yíta oyin méjì ni ẹ wà tí wọ́n fi lọ ọ̀dọ̀ ọlọ́run pépé ńlá pa ní abẹ́lómìn máa láwọn obìnrin nínú ìlú àti ìbá àwùjọ ni kò sí mà fún wọn lórí tí wọ́n ti yẹ kò sáà dájú fún wọn. àbáni wọn dá wà máa ń lóògùn yẹn ya náà ń wò rí pé ọjà wọn lójú pé ní sálà wọn pa yìí ọlọ́run yóò tẹ̀lé bẹ́ẹ̀ balẹ̀ ọ̀rọ̀ fún àwọn àwọn ilẹ̀ yìí ọlọmgbe gbé ní nìyẹn ní pé ní wàkàánà ọba ọba ọ̀gá ni ọba ọlọ́ni kò sí ẹni kankan nínú àwọn tọ́jẹ́ yẹ̀wúdí yẹn ilá láyò òmìnira níbi ìyí kọ́bílà mọ́ òsì yìí àti kó nígbàgbọ́ yìí pé àwọn ọ̀rí sápá ń tòótọ́ síwájú kó tó kú wọ̀yẹ̀ ó mọ̀ lẹ́kẹ̀ yá mọ́tì tọ́ba tó ń jọ àjíǹde yẹ̀kúnú alẹ́ ilé ìṣẹ́ ìdá isa ò tún jẹ́ alátakò fún wọn apá kan náà wọn mọ̀ tó bọ̀ yín ní alẹ́ ìkìtàbì tí ẹ nígbàgbọ́ fáwọn fa isa alẹ́ sọ̀rọ̀ ọ̀sálà ọjọ́ fún wọn tó bá dé wọ́n mọ ipa wọn ò ipe gbàgbọ́ tí ọ̀dà làwọn níwò nígbà bá tún kápò wọn àwọn èèyàn bí a ti ti ti kristiani bá jábọ́ lórí òkè tó ṣubú lulẹ̀ lẹ́ẹ̀kẹ́ náà tó kú àti tí ó ọwọ́ àsìkò tó ọwọ́ àsìkò tó fi jábọ́ náà ọlọ́run fi hàn yí pé ọ̀rọ̀ rẹ̀ bú ni nípa ti wá jẹ́ wípé ọlọ́run sọ̀kalẹ̀ sí àárín ẹ̀dá kẹ́yìn náà ti sọ wípé ẹ mú ẹ kàn má gbélé ẹ pa bóò ló wá lè jẹ́ ọlọ́run pé ẹ pa ọlọ́run láwàá wù mí ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ kóbokòbo nígbà bá kan ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ tó máa ń gbé pé yíta náà lọ́lọ́ ọ̀rọ̀ kókókókó wo nìyẹn ọ̀rọ̀ tí ò jọra wọn ọlọ́run tó ń sọ fún wa nípa tí àlámọ̀ yóò di ìjọ ìdàlùkìyàmà lórí isa iná alẹ́ ìsàlátù ọ̀sàlám ẹ̀nu sọ́wọ́sì máìdá àyà one hundred sixteen títí one hundred nineteen ọlọ́run sọ pé wà yìí ti kọ́ lọ́láwù yá isa ibn maryam anta qulta lin-nasi ittakhiduni wa ummiya ilahaini min dunillah. قال سبحانك ما يكون لي أن أقول ليس أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب Ọlọ́run ní rẹ ànábi sọ fún wa ńgbà tíjọ àjíǹde bá dé tọlọmọba sọ pé rẹ ìsá ọmọ Mariam أأنت قلت للناس اتخذوني وأمي إله من دون الله سوى لطفا وينيا àwọn èèyàn gan ipe tí wọn mú ìwọ àdìyá rẹ lọ́dọ̀ méjì yàtọ̀ fọ́lọ́run gangan kọlá subhanaka yóò ní mímọ́ ní fún wọn Ọlọ́run máa yẹ kú lórí anakula máa lẹ ìsàlẹ ìdí hapi kò sí ẹsẹ kí ni ọsọ ń tì lẹtọ sí anábìyí sàlẹ ìsàlẹ sọsọlá yọ sọ pé láyé owó owó ọ̀rọ̀ rògbò kò sí ti bá nàbí ọlọ́ kọ́sọ́ ní ọ̀lẹ́sọ̀ sí nǹkan tó kóró tó o bá kọjá ayé ta tọ́ba ni mo sọ ìwọ ọlọ́nkú ti mọ̀jẹ̀mí gan lọ ta'lamu ma fi nafsi nítorí mo fi pamọ́ ìwọ ọlọ́nkú mọ̀ mo fi pamọ́ rẹ̀ ní mi wàlá a'lamu ma fi nafsika nítorí pamọ́ sọ́dọ̀ ìwọ ọlọ́nkú èmi ò kúkú mọ̀

lẹ́yìn ìjọba pé ayé mo ti fún yín ten thousand ten thousand náà ló fún mi ten thousand ló fún mi ọba rẹ̀ dà ń bi gbígbà tí yẹn lo gbólò tó lò tó lò padà tó tó lọ́ ń sọ nínú Quran ipe wọ́yẹ ẹ ẹ ọlọ́wọ́ bá sọ ipe wọ́yẹ tìyí dúró náà dání wọ́n á tìyí dúró dání káàbìrì yìí náà ọ̀wá ní kò wá jẹ́ kí ọlọ́run náà ọlọ́run já wọn ni ọlọ́run sọ pé yóò fàájì ọ̀nà lọ́ha wàhúwà fàájì rúhùn wọ́n rò fáwọn ọlọ́run jẹ ọlọ́run sì ń já ẹ̀sán jẹ wọn ọ̀wá ní kí ọlọ́run náà jẹ́ ẹ̀sán ọlọ́run ní mọ́tàrú mọ́tàrú lè kiri wọ́n dé kí ọlọ́run já wọn nínú lárúbáwá kọjá pé gbólóhùn bá lò náà tá nípa lílò iṣẹ́ ànábì yìí ságbàlérò náà ni pé nǹkó nǹkan tuntun máa fọkọ̀ tó ń rò pé ọ paná bí àwọn èèyàn ìwọ ọlọ́run kú mà á ṣùgbọ́n nǹkan pamọ́ lọ́dọ̀ ìwọ ọlọ́run tó fi sọ́dọ̀ rẹ fún òkú lè mà á nítorí bá jẹ́ fún wọn mọ̀ ànábì yìí ságbó sọ pé má kòròtò láwọn ilà àmọ́ amọ́dúká ní ẹ̀bẹ̀ èmi ò wí kíní kan fún wọn ju sọ pamílásẹ lọ àní ibùdó wà rọ̀bì ife ẹ̀ máa fi ọlọ́wọ́ bá mi ẹ̀ ń tọ́jú olùtọ́jú mi. wàrọ̀ bá tó ti jẹ́ olùtọ́jú nínà bóò ní isa ó wá sọ wọn táwọn wá isa ní lọ́ọ̀dù máa pe máa pe lọ́lọ́ máa pe gọ́ọ̀dù ọ̀rọ̀ sọkúsọ ni sọ pé wí wí ipe ẹ máa ọlọ́run ọlọ́run tó ti pé rọ̀ bí ń lo olùtọ́jú mi tẹ́lẹ̀ ń tọ́jú wọn bí bí a ṣe ń wọ́n jẹ lèmi náà wọ́n jẹ bí a ṣe bí ọmọ eke ṣe mú mú lèmi náà mú mú lọ́yìn ẹ̀yà mi ń gbà kó o ló ṣe ajẹ́ pé mo àgbọ̀n wọn ti lè lọ lọ́rùn lèmi náà mo tó ajọ́ náà yá mi <laughs> àbí àbí ọ̀rọ̀ kọ̀rọ̀ wò wà kó tó alẹ́ sẹ́yìn máa dùn tó alẹ́ sí yìí lé wọn lórí bàtí bá ń bẹ ìwọ ọlọ́run ìwọ ní ẹ ìwọ ní olùsọ lórí wọn tó ọmọ tí wọ́n ń ṣe wà á ń ta àlàáfù lè ṣe é lè kẹ̀lí dẹ ìwọ ọlọ́run o sì gan ní gbogbo nǹkan tó onímọ̀ sí i ntọ́ agbébóhùn tó ọba jẹ wọ́n yà lórí kíẹ́ńtì àti lórí nǹkan míì fàyè náà ó mẹ́rin bá a dùn ẹrú sí rẹ̀ fún ni wọ́n mọ̀ tẹ́ńtì ó bí ọ wàyí tẹ́gẹ́gẹ́rẹ́ láhùn tó ọba sàbójúkú òfin wọn. فإنك أنت العزيز الحكيم ìwọ ọlọ́run ni ọba alágbára ọba tó ti pé ọ̀jọ̀gbọ́n ni ọ́ kọ́lá lọ́ ọlọ́run wàá sọ pé hádà yọ̀ọ̀mù yà ń bá òkú ọ̀dẹ̀ kò yí náà lọ́jọ́ òní kọjọ́ jẹ́ ìbílẹ̀ ẹ̀ ń tọ́jú olódodo òdodo rẹ̀ ẹ̀ ń bá rọ́ irọ́ ọ̀lẹ̀ náà yóò kó níjọ́ ìbílẹ̀ láwọn àwọn tí wọn jẹ olódodo ń pa ayé wọn akérèmọdù yóò máa sàn lábẹ́ wọn nínú àlìjáńdà ni wọ́n wà kọ́ọ̀lì yìí nà fi hà abàdà wọ́n máa bẹ́ẹ̀bẹ̀ lọ rọ̀bí aláwọ̀ ánúhùn ọlọ́run sí wọn wárọ̀ bí wọ́n ánúhùn wọ́n sì yọ sí tọ́lọ́ dáàlì jẹ́ ńlá nìyẹn o kọ́lọ̀ ń kó kùn gbogbo wa. táfẹ́ ló ẹ̀ńtọ́jú ọmọ ẹ̀ńtọ́jú ẹni ńtọ́jú ẹ̀dá ọmọ yàtọ̀ sí ẹtí ò lè tọ́jú ẹ̀dá ọlọ́run bá àlejò ọlájú gbogbo ẹ̀dá lómi rànran kò sì sí pé káwá máa nígbàgbọ́ burúkú bọ́lọ́ ń ẹ̀dá ọwọ́ àtúndì ẹ̀dá wọ́n ó sì ní ọ̀nà tó yẹ pé ẹ̀ẹ́kàn sá lànà pé dé tọ́lọ́ ti sọ̀kalẹ̀ náà rè tó wọ́n tó tafsiri yẹn ní tafsiri ìdárí afáwa rúbùn tó ṣe afáwa àlùbí tó ṣe rúbùn màání tó ìmọ̀ sábà tọ́ka sí rúbùn màání àtidáwò rẹ̀ ọgbọ̀n ni ṣùgbọ́n wọ́n jí tọ́lọ́ fifteen tó ọmọ sábà tọ́ka sí ó ní tafsiri ìdárí pé tafsiri eléyìí ní ìtọ́ka àwọn rúbùn wọ́n wà á mú ṣùgbọ́n ọba kura ń tẹ̀ra nígbà tó lọ́wọ́ bá fẹ́ fún musa ike fakala na alayka iná tabili wà á jìnnì mú kọ́ da fi bu wá ìrẹ́ musa bọ́ kálíbàtà rẹ méjèèjì ń bọ́lẹ̀ o ti dé ààyè ọ̀wọ̀ ààyè mímá ọlọ́ọ̀fẹ́ bá sọ̀rọ̀ àwọn tó fi ọ̀sọ̀ yìí pé ìtọ́lọ́ọ̀ sọ ni pé gbogbo sọ́jẹ́ máa lánà yẹn lé ayé bọ́ musa jìnnà sí o sì wá yìí sọ̀rọ̀ báyìí ẹ wà á mọ kí wàá ní ìbátan láàrin sálúbàtà méjì àti ilé ayé ní ọjà kọ lọ́yẹ́ pé jẹ́ ilé ayé náà ti tó kò ní ìdìbò pé méjì lọ́nà ní fọ́kànlá ní àlẹ́ ìgà bá sálúbàtà rẹ méjèèjì bọ́ ọ́lẹ̀ báwọn tó fi dèmọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni àwọn nínú tí wọ́n ti tẹ̀sí ní ìdarí àwọn afáàsọ lórí ẹnu mọ̀kọ́dìmọ̀ àti sọ́jú ẹ̀ nígbà a sọ̀rọ̀ mọ̀kọ́dìmọ̀ bẹ́ẹ̀ náà nígbà àyà àtàfin àti fourteen àti nínú sọ́wọ́tò kọ́sọ̀t àyà àtàtì nínú tọ́ha thirteen fourteen ọlọ́ọ̀niwọ̀ àná sáré kúkà kọ́sẹ̀mì ìlímọ̀ ìwò ha ìrẹ́ Musa èmi ti tà lẹ́sà mo ọlá nàbí ọlọ́run bí a máa dẹ́sí gbọ́ límọ̀ ìwò ha bí ń fi ránṣẹ́ sí ọ ìnàní àná èmi ni ọlọ́run la ilaha illa àná kọ̀sẹ́ni kẹ́tọ́ lẹ́sọ̀ọ́ sí ìjọ mi àtúnmí nìkan fàábùdí ní máa sì èmi ọlọ́run wá sọlá àtàlẹ́bí kiri kí máa gbé ojú kó fi máa rántí èmi ọlọ́run nítorí ọ̀hún wí nìyẹn o àwọn túbí ọba sọ pé pàtó náà ti ní ìní ànàlà gbogbo tí bá ti ń jẹ ànà ó sì mọ̀ sí kọ́lọ̀ mi owó ìlú ló ti ń jẹ ànà sí èmi ìjọba sọ pé ẹ̀ẹ́d ọ̀rọ̀ sọ́kùnrin bí ọ̀gbà ara wọn tẹ̀. bẹ́ẹ̀ ni ọlọ́run sọ ní sọ́lá tó pàfà falamma ataha nudiya min shati lwaji laymani fil buq'ati lmubarakati min ash-shajarati ayya musa inni ana allahu rabbul alamin pé ìrẹ́ musa inni ana èmi ni olúwa ọlọ́run. Rabbul alamin tọ́jú olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá ńgbà ọlọ́run ti wá lọ àná mi ní gbogbo àná náà ni wọ́n á tọ́jú gbogbo ẹ̀dá àbí ọ̀rọ̀ ọ̀rọ̀ fúnjú wò lélẹ̀ tó lásán yìí pé nígbà tó lọ́wọ́ bá àlejò lásán pé alhamdulillahi Rabbil alamin gbogbo ẹ̀yìn gbogbo dídúpẹ́ pátápátá ẹ̀tọ́ ọlọ́run ní Rabbil alamin gbogbo ẹ̀dá. ó mìíràn pé nǹkan méjìlá ń sọ olùtọ́jú àtàwọn ẹ̀dá tí ń tọ́jú fún àwọn agbọ́dọ̀ wa tún á lẹ́kọ̀ọ́ ká tún á lọ́kọ́ kẹ̀kẹ́ ìjẹ́kẹ́ tó ìjẹ́kẹ́ tó náà ni wọ́n ọ̀pọ̀ síbò láyé lákòókò èdè ìjọ kan tí mo ká deliberate ọjọ́ sọ fún pé á ah, eh, jésù yìí sọ pé ó dára o jésù sí fún mi kọ̀wá mi ìṣe ọlọ́run bíi ṣùgbọ́n ibi tí máa ṣe yìí ni pé ayọ̀ kàkí ń kélé ó ti bàyìí jẹ́ bẹ́ẹ̀ náà làwọn míì náà tí wọ́n bá jẹ́ lóye ìsìláàmù òye wọn lọ títí tí wọ́n bá jẹ́ láti jẹ́ ẹyọ kan báyìí wọ́n kàn máa fi dalé ayé sí i àdìsí pàdé sọ̀tẹ́lá wọ bàtà wọ́n bá máa wọ bàtà wọ́n mọ́sálásí pa wọn fi dalé ayé wọn nígbà bẹ́ẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí kà inú rẹ̀ dùn lọ́ba bẹ̀rẹ̀ sí kà sí àfa rẹ̀ yà ti gbọ́ bíbélì lónìí nípa láti bẹ̀rẹ̀ ló ti kà ó lẹ̀ àbí bẹ̀rẹ̀ tápítà péèjì náà ni ọkà nípa ń kà á bọ̀ lọ́ba jésù kan lọ́wọ́ ní jésù ti bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́wọ́ á ah! mo ní kí ló wí mo ní á ah! jésù bẹ̀ jésù ní kó wí àdúgbò ọkọ́lọ̀ ń dọ̀lọ́ ọwọ́ ọ̀jẹ̀ pé jésù ti bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́wọ́ á ah! nǹkan méjì nù ọgbọ́dọ̀ jẹ́ <laughs> bó ni ó ṣe tó àjẹrẹ ọgbà padà bó ṣe kà á nìyẹn jésù bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́wọ́ jésù bẹ̀ ọlọ́run bíi bó jésù ń bẹ jésù àbọ̀lọ́hún jọ lọ́hún ìkan méjèèjì wọn ọ̀kọ́ wọn ọ̀kọ́ délé rẹ̀ dà pẹ̀lú àkídà tó ní <laughs> ojú rẹ kóró lọ́la bí padì lẹ́yìn ọ̀rẹ́ yìí bẹ̀rẹ̀ sí ìdílé ọ̀fẹ́ràn káńdà ayẹ̀ ọkùnrin yìí <laughs> ọkùnrin jọ <laughs> ẹlẹ́ẹ̀kẹ́ rìnlá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ rìnlá tá a sọ lórí rọ́bìlà àní pẹ̀lójú pọ̀ torójú kó sínú ìkànnù àwọn ìta àtìpọ̀síwájú òun náà ní pé pàtó náà bá fẹ́ pé Rabbil alamin ó ní olùtọ́jú gbogbo ẹ̀dá ajẹ́pẹ́ ẹ̀rí ti ń bẹ́ẹ̀ pé ọlọ́run rán àwọn ọlọ́run torí pé ọba ni nínú ìdààmú nípa ọlọ́run torí èsù ti dá wàhálà alẹ̀ kò sí ìrújú fún ádámù àti sísìn ọlọ́run ọlọ́run ń da pẹ̀lú ọwọ́ rẹ̀ ni kò sí ìrújú lọ́dọ̀ àwa àwọn ọmọ ádámù ò ní ìrújú ọ̀sàlàyé fún wọn mùbá dáradà tí ò sí alágàta nígbà tó di pé ọjọ́ ń gorí ọjọ́ tó tún gorí oṣù ń gorí ọdún táwọn èèyàn ń pọ̀ sí tí wọ́n ti tó ń fọ́n káàtì lójú wípé àwọn èèyàn ń gbàgbé ọlọ́run ilé ayé ni wọ́n akọ́kọ́ rọ̀túl nǹkan nàbí na o akọ́kọ́ rọ̀túl tọ́nà ọ̀ràn tó ní ìpẹ́ ọ̀nà ìdáná ti mú wa lè sọ̀rọ̀ àtọ̀sára nàbí àwọn abiyá òkè ti sáájú ẹ̀ kí ẹ ti pé àwọn èèyàn lójú ọ̀nà ọlọ́run ọwọ́ wàhálà fáwọn èèyàn nígbà táwọn èèyàn yẹn lọ sáájú ọ̀rọ̀ báyìí ni gbẹ wọn léèrè ipe káwọn ọmọ bẹ̀rù ọlọ́run jẹ́ ọmọ sọ lásìkò ayé wọn nígbà táwọn àyè òkè ń béèrè kí wọ́n lọ tán kù sí àwọn ànábì ọlọ́run o nígbà táwọn tún lọ tán àwọn míì bá dé wọn ọ̀mọ̀dé abẹ́yọ́ tí wọ́n fi gbẹ kalẹ̀ mọ́ làwọn bá bẹ̀rẹ̀ sí tó ń sìn ìgbé tí ó ṣe dáadáa báwọn rè ètò bá ti aburú sí wọn lẹ́mìí báwọn èèyàn kú báwọn lọ da nǹkan sí bẹ̀rẹ̀ ní ìsìn ni gómìnà tó ní òfẹ́ máa rí àgbá Yorùbá láwọn oríta gómìnà kan lọ tó ńgbà òjì ní ìsìn àwọn yàgbọ́n tó àgbàdo tó di ìdíyẹ ń gbé ti dẹrẹ láàrin méjì dígí ẹwù ẹwù ẹwù ọlọ́run mẹ́ta gbọ́ ọ̀kan gbèsè adínú gbèsè ayé wa ẹwà gbọ̀ bó ti kó ti bú wa lára lára ìtọ́jú àwọn ẹ̀dá kò sí ànábì ọlọ́run kankan tọ́lọ́ dojú tì kò sí ànábì ọlọ́run kankan tẹ́ wà sọ pé wọ́n gbé wọ́n gbé fọ́ kalẹ̀ wọ́n wá là dé jì ọ̀rọ̀ tó kúsọ irú ànábì ọlọ́run wo ni ọlọ́run dojú tì ànábì ọlọ́run kankan kòsá ànábì ọlọ́run kankan táwọn èèyàn mú ẹ tí wọ́n lọ kàn má já òòrùn tí wọ́n lọ ìlú kò sí irú ẹnu àwọn ni bẹ́ẹ̀ náà ni síra wọn ọlọ́run dáàbò bò ó ṣùgbọ́n kíkọ́ àwọn kórè bá àyàtọ̀ sí jẹ́ kí wọ́n sọ̀bọ̀ yẹn wò rí ọwọ́ sì bọ̀ Qur'an àwọn tí a gbìyànjú gbìyànjú wọ́n ní kíra ti wọn wọ́n ní ti wọn tó wọ́n gbìyànjú gbìyànjú láti tú Qur'an lódì wọ́n tún ní ẹ rárá àyà tóra Qur'an ní kan bẹ síbẹ̀ tóra tó yìrá àyà ìwọ náà kọ́ sórí náà ó rí fún ó wa lábẹ́ àwọn a gbọ́n tó yìrá the of ipe bó ti yẹ kí wọ́n máa ṣe kí wọ́n máa gbapò lẹ́yìn kò sí súra yẹn àwọn atíyà ni ẹ ń fún láti lè bọ̀ sẹ́ láti lè fi sọ̀pọ́ọ̀tì àdídà wọn wọ́n wá sí ìbẹ̀gbẹ́ àbájú kọ̀yẹ kọ́kọ́ jáde fà ẹ̀ alìlọ́yẹ kọ́ jáde fà eh, lẹ́yìn ìgbà náà àwọn ọmọ jáde fà lè jẹ́ pé gbogbo ète yẹn ní ló rẹ̀ lẹ́yìn ikú pé táwọn ọba kò ní wá sọ bí wo la lè ṣe ẹ ká so ẹ ká àfihàn fáwọn ará látara àfẹ́ yẹn ni lágbà wọlé wọn rò pé tòótọ́ la nífẹ̀ẹ́ wọn ni tóbi tí wọn ti bẹ̀rẹ̀ sí àníyẹn náà ìlọ́dá sí ìlọ́wọ́ adi tí wọn wá ní orílẹ̀-èdè ní ìsìn tí wọn ta débi wípé tó ti ní ẹsẹ ní gbogbo ní kíá láwọn ní wọn wọn ò lè gbójú ẹ jáde sí gbogbo ara ayé láàrin ara àwọn náà ni àtẹnudọ́ bá gba tiẹ̀ tán yányá ẹ̀ńtọ́ bá gba tiẹ̀ tán yányá bí àwọn sẹ̀kìtẹ́kì sẹ̀kìtẹ́kì yọmọ sẹ́kì làwọn bá kì yọmọ sẹ́kì lòún mọ́gù ẹ ẹ ẹ sáré lórí WhatsApp táwọn èèyàn tẹ́ jẹ káàkiri àwọn tiẹ̀ gba tiẹ̀ tán yányá nù ọlọ́run bá sọ pé rúṣu lánàá mo bá ṣ لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما إن سورة النساء آية 155 الله ní àwọn ànábì Ọlọ́run iṣẹ́ tó ń iṣẹ́ tó tó ń gbé kalẹ̀ fún wọn òun náà ni pé mubashirin tí wọ́n máa kó mọ́ mi ní òdodo ní ròdù mú pé tó bá ti dáadáa yọ wà lìjọ́nà yóò rí tẹ́ wà munzirin wọ́n sì máa kìlọ̀ fún àwọn tí wọ́n gbọ́lọ́ngbọ́ Ipe àtúbọ̀tán yìí ò lè dá láyé àti lọ́run ọlọ́ni tó fúnra wa nàbí ọlọ́run náà ni pé lẹ́ aláyàkúnà ìnà ti aláàláyà tó jáde bàdà lọ́dún káwọn èèyàn má lè rí àríjáde kan tí wọ́n dìbò wípé ni òjò káwọn ọgbọ́lọ́gbọ́ torí èlò ló ń fúnra wa nàbí ọlọ́run gbogbo bí táwọn ànábì ọlọ́run ọ̀bà wa tó dé ọlọ́run tó fi rán nùbàrà àwọn tó ti pé wọ́n jẹ́ afa tí wọ́n máa jù lọ fáwọn èèyàn láwọn afa tó dúdú àbí àwọn afa àbáwọn afa àti ìtọ́nu àwọn tó ti pé àwọn ní warasatul anbiya al-ulama warasatul anbiya àwọn onímọ̀ àwọn afa òdodo àwọn ní ajogún àwọn ànábì ọ̀rọ̀ wa innal anbiya lam yuwarrithu dinaran wala dirhaman wa innama warathul ilm ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn afa kò sì tóbi kankan táwọn ànábì ọlọ́run fi lẹ̀ ju ìmọ̀ lọ tọ́mọ́ni akádàwó akádàbí hábì wà àbọ̀ ẹ ń bá mú ìmọ̀ àwọn ànábì ọlọ́run fi sí èrè jẹ́ ńlá lórí nínú gbèsè ayé rẹ̀ yẹn kọ́lọ̀ kó ṣe ìmọ̀ yẹn náà fún wa o wọ́n láti wọ́n láàánú rẹ̀ lórí wípé ọlọ́run fi àwọn ànábì ọlọ́run kẹwàá ni ọlọ́run tó sọ̀rọ̀ rẹ̀ náà sọ́lọ́tò bá kọ́ra àyà two one فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم ọlọ́run ní káánà náà tó ọmọ táwọn àhídá àwọn ẹni àkọ́kọ́ ìjọ kan náà ní á tọ́lọ́ ni wọ́n ń gbé nínú kíra àìsàn mọ̀tìrìlì lẹ́yìn gbólóhùn àhídá ọwọ́ nípa kọ́lá wúwú lẹ́yìn ọ̀rẹ́ yìí ìyàpẹ́ tó bá dé láàrin wọn nípa ọlọ́run sábà àtàlá wọn nábì yìí ọlọ́run wá fi àwọn ànábì ọlọ́run ránṣẹ́ mubashirina wa munzirin báyọ̀ pé wọ́n ń fún àwọn mọ́mìnì ní ròdù kí wọ́n ti ń kìlọ̀ báwọn tí wọ́n bá jẹ́ mọ́mìnì wa anzala ma'ahum al-kitab inú rabbil alamin náà ti ń ṣe náà yẹn ọlọ́run wá sọtíra kalẹ̀ fún wọn bẹ̀rẹ̀ hàkì pẹ̀lú òdodo wọn wá máa fi òdodo nílẹ̀ lìyá kúmọ̀ bẹ̀yìn ní màkítàlàfù fi sí màkítàlàfù fi ibi tí a jápẹ́ ń bí tá a lọ lọ́run sí jésù ní àbí ibi jésù ọlọ́run sọ síra kalẹ̀ fọwọ́ àtàlàyé ẹ̀ fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yẹ̀wúdí lọ́wọ́ àlójú ọ̀nà ni àbí Nasara ọlọ́run sọ síra kalẹ̀ fọwọ́ àtàlàyé ẹ̀ tá a lọ lẹ́kọ̀ọ́ síjọ́sìn ọlọ́run sọ síra kalẹ̀ fọwọ́ bóòlù ìṣèǹtọ́ ti jẹ àtàwọn amẹ́wàá rẹ̀ ọlọ́run tó tíra kalẹ̀ kọ́ wá ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ náà ni òfin lẹ́ máa lò sílé ayé ni fi máa sọ̀rọ̀ tọ́run ni ó fi dá ọlọ́run tó tíra kalẹ̀ láti wá ṣàlàyé ni wà máa bí iná wúlú abaláyà kò àwọn yahudi náà ni àtàwọn nàbọ́ra bẹ́ẹ̀ náà nínú àwọn àbá onímọ̀ láàrin àwùjọ àwọn tọ́lọ̀ ń fún náà ni wọ́n dá wàhálà alẹ́ láàrin àwùjọ tọ́lọ̀ wò ni. wà má sàlábà fíìmì ńlá lẹ́bi iná oṣù kọ̀dọ̀ àwọn kẹtọ́ yapa inú ń pa rẹ̀ àbáwọn tọ́jẹ́ pé mo òdodo ń bẹ lọ́wọ́ wọn wá fi pamọ́ ní ẹ bá ń kà ìgbà míì wọ́n gbọ́wọ́lé mi lọ́dọ̀ àlẹ́ débi nu kíra yín náà ẹ̀rọ jimu wa ètò wọn kà ẹ̀rọ jímù nu sísọ mọ ẹnbàṣẹ kìnà lọjà lédè bọ tó ti níyàwó yà bọ ibi bí nù bẹ ní mọ́sálásí ànámi náà wọ́n ti ń kà wọ́n bò àyẹ̀sọ̀ sáà ní wọn wa ẹlòmíì tuntun yóò di ọba ní ẹ ẹ gan ẹ rí pé ẹ rí ṣe ti àwọn mùsùlùmí tó ń sọ̀jọ́ adókè ìlú ọ̀rẹ́ pálíìsì ni wọ́n ń kà àwọn tó ń ta kúrọ́jú mù tọ́lọ̀ ń kọ́ta àánú wa ọlọ́run sọ pé àwọn tọ́lọ̀ ń fún náà ní ẹ̀ ta kù ní báàdì máa já àti òmìnira jìnnà lẹ́yìn ìgbà tí ẹ̀rí oríṣiríṣi tó ti wá dé bá wọn lórí ẹ̀ ìròyìn anẹ́sà sọ́là wọ́n ti mọ̀nú síra wọn níbi tí wọ́n ti ń wá sí ní ẹ̀dé mẹ̀dínà yìí mẹ̀dínà yìí ló fún wọ́n ṣe ní àjò pẹ̀lú síra wọn apá kan wà Mẹ́kà apá kan lọ Mẹdínà apá kan wà ní ike ìròyìn táwọn rí ìròyìn pé títà nàbí ọlọ́run kan tí ó ti jáde rí ni wọ́n gbogbo èrò wọn ni wípé inú ìran wọn ni ó ti jáde inú ìran Yẹhudi ọlọ́run wá gbogbo wò lérò ní ọlọ́ni wa máa náà kú a pọ̀táwọn kan tó ya pàǹpà ọ̀rọ̀ ọlọ́ọ̀dà wọn tọ́lọ́ ń fún lọ lẹ́yìn ìgbà tí ẹ̀rí oríṣiríṣi ti wá bá wọn ya ǹdẹ̀yìn náà wọn wọn gbàgbére láàrin àwa wọn fàádàláhù lẹ́yìn náà àmàlù lẹ́gbẹ̀rún sálà tó ń fi ìmínà láti ibi ìdìlẹ̀ máa ń kọ́ sọ́nà àwọn tí gbàgbọ́ sọ́lọ́ nípa ìlà àtúrọ ti fún sẹ́tì ẹ tó bá wu ọlọ́mọlọ́ máa dáàbò bò ọlọ́mọlọ́ máa dáàbò bò wá o pípa ara wa ni o pípa àkídà wa ni o wọlé àtúntòbi ọlọ́run wọlé àánú rẹ o. mọ́sálà ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́dógún àpèjúwe náà ti sáájú lọ lórí sẹ́ńgbà tó náà bá ní alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ọba tó dé kó ló ń tọ́jú gbogbo ẹ̀dá lóníranran ó ti tọ́ka sí pé ọlọ́run ti ṣe ìtọ́jú áàlìmọ́ àti ìmọ̀ ni ọba onímọ̀ ni ọ̀jọ̀gbọ́n sì ni ìtumọ̀ àtìmọ̀ náà ni pé ẹni tí máa ń ṣe nǹkan ní ìbámu sí bó ti lẹ́tọ̀ọ́ sí wisdom ẹni tó ní wisdom ẹni tó ní ọgbọ́n inú náà lẹ́ bá ń ṣe nǹkan ní ìbámu sí bó ti lẹ́tọ̀ọ́ sí kò ní jẹ́ ọ̀pọ̀ jù kò ní jẹ́ ó kéré jù kò ní jọ́ tayọ àlá rẹ̀ nípa ààyè kò ní jọ́ tayọ àtìkó rẹ̀ oní ọ̀lọ́nà ọba wa. tó a ti sọ síwájú wípé Rabbil alamin náà ó kó ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ọlọ́run kó sínú àti ìròyìn ọlọ́run ká ti kà fún wa torí ẹ̀ láti ní pẹ́ lórí ilé tó ká lọ wo àyà sóràtù Luqman àyà kẹwàá àti ìkọkànlá tó àtìkú náà ti wáyé ẹlẹ́ẹ̀kẹrìndínlógún òun náà ni pé nígbà tó lọ́wọ́ bá a lè jọ lásán pé alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́ni ọlọ́run tó ṣe pé ọ̀sọ́jú gbogbo ẹ̀dá lónìí rànran ó túmọ̀ sí pé ntọ́wọ́ ọlọ́run ní ń ṣe ibi pé èèyàn kan kọ́ sí ẹ̀kọ́ máa gbé òun lọ́dẹ̀dà ìtọ́jú tí wọ́n á tún ṣeun ó wù ú ló fi ń ṣe kìí ṣe pé ẹnìkan lọ ebe, sí èké ẹ bá wá ń rí fáà gbogbo àwọn nǹkan nǹkan yìí sí nature ìsọkúsọ ní sọ ìsọkúsọ ní sọ tọ́ba ṣe yí pé mọ́tò ló gùn kó tó débi ńgbọ́ wá sọ̀kalẹ̀ mú mọ́tò tó lè sọ pé ìwọ mọ́tò yìí ọmọ wo tó gbé mi débi ńgbọ́ jẹ́ pé kí ẹ mọ́tò fún náà yìí máa gbé yẹn máa sẹ́yìn ọwọ́ atọ́kalẹ̀ ní mọ́tò olùwọ́ mọ́tò yìí ọmọ ṣe ń wo nígbà yẹn bá gbé oúnjẹ kaná lálẹ́ tó fẹ́ sínú tọ́wọ́ adena ìwọ iná ìwọ iná yìí ọmọ ṣe ń wo mọ́mọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ o tó ojú oúnjẹ yìí ó dena o àtẹ́bí ń tí ọlọ́run dà fún mi ṣùgbọ́n ẹ̀ ń tọ́wọ́ mọ́tò tó bá gbé ọlọ́fẹ̀ẹ́ tó gbé ọdẹ jù lọ nígbà bá rẹ sọ̀kalẹ̀ à ah, ẹ̀ mà ṣe ń wo torí pé bọ́bá wò lè gbé ọ bọ́bá wò lè má gbé ọ ẹ̀ńtọ́bọ̀ ọ̀dáná tó fi oúnjẹ jẹ lálẹ́ o lè kí bá ah, àìmọ̀tí ọlọ́mọ̀tí rí o ọmọdúgbọ́ lọ́wọ́ ọdún tó ẹjẹ́ kó jẹ ọdá ó délẹ̀ lásìkò tẹ ẹ̀dídé lọ́dọ̀ tó gbàdá tó tẹ́mi lọ́rùn kèé pété iná tí wọ́n fi àlọ́ ó túmọ̀ sí pé ní ẹ̀ ń bá jẹ́ pé lọ́jà náà lẹ̀ tí náà fi pa bí ọ lára lọ́ọ̀bà wí wá o ti aṣọ iná sí mi ráì àbò o ti ajá náà sí mi ẹ̀ tó bá ní kìkìyà tó bá ní ẹ̀ta là á máa dúpẹ́ fún àti ká bu lórí tọ́ba tè tó o túmọ̀ sí pé ọlọ́ọ̀ba fa ìlú mọ̀ká tó ọlọ́ọ̀ba olùṣe ni tó o sì wù láti ṣe nǹkan yìí iná ẹ̀ ni ajẹ́pẹ́ ó yẹ ká máa rí rí i pé ọpẹ́ tọ́pọ̀ ó yẹ ká máa dúpẹ́ fọ́gbọ́n lórí ọlọ́sọ̀ fanu koran yìí dé inú sọ́ọ́tù burúj àyà twelve sí sixteen ọlọ́run sọ pé iná bá ti di arọ́ bí kálá kẹ̀sí bẹ́ ìgbanimu rẹ nítorí ní yẹn nítorí ọmọ yẹn lẹ́ẹ̀mọ́ iná owó wáyé wáyé dídá ẹ̀dá lọ́fàárà dídá ẹ̀dá wáyé yiri tẹ́jà bá kú tán òun náà yóò fi jí ìdè wà mú wa lọ́ka fún olùwájú lódò tó ń ti pẹ́ dàtí ń tẹ lọ́run tó ọlọ́run rẹ̀ di ń ó sì jẹ́ nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń ṣe lè ọba lónìí ọba àga ọlá mọ̀ o ọlọ́run ọba lọ́ba tó fa áàlù lè mọ̀ fàálù ọba tí máa ṣe tó bá bọ́ sínú ìrádà rẹ̀ ni tó bá bọ́ sínú ìfẹ́ rẹ̀ tó bá bọ́ sínú ìwò rẹ̀ ni máa ń ṣe. a jẹ́ wípé àwọn èèyàn kan tí wọ́n gbàgbọ́ wípé ọmọ ẹ̀dín ènìyàn ní ń dá ṣe ibi fúnra ara rẹ̀ àbí kí wọ́n sọ wípé ètò ní ń ṣe bíi kí èsè pé wọ́n ń bu wọ́n sọ pé ètò ní ń ṣe bíi àti ìdá wọn kò tí ì kún tó àti dáadáa àti ìdí ọ̀dáhùn láti dị kádàrá ọlọ́run láti ibi tọ́lọ́n bẹ́ẹ̀ ètò onídàásí kẹ́kẹ́ àbí tí ọlọ́run yọ̀ǹda yìí pé yóò dé ṣùgbọ́n ká ti dú àmọ́ wá ti dáadáa ti tọ́lọ́ ọlọ́run èyí burú á wá inú tí náà ní lọ́dọ̀ ló ti já burú lọ́dọ̀ bá burú àwọn aláfojú ọmọ tí ọlọ́ sọ kó lè bá akẹ́kọ̀ọ́ kó lè bá lọ ọbẹ̀ sòfin ìgbìmọ̀ àti pé ọlọ́wọ́ bá gbogbo tó bá dùn àti tó àti tó tó dùn ọ̀dọ̀ ẹ̀ náà ló ti wá anabi wa sallallahu alayhi wa sallam ó ní inú gbàgbọ́ ti kádàrà ó náà ní xayiri wa ṣẹ́sì minallahi ta'ala kábà yìí pé èyí tó bá dùn wa àti èyí ó burú lọ́dọ̀ wa táwọn akáàtì tó burú látọ̀dọ̀ ọlọ́ọ̀dì gbogbo ẹ̀ wa ṣùgbọ́n yìí ó jẹ́ èèyàn bú láti ọjọ́ ìdá bú láti di àbúrú tìṣ

ọdá ju ọlọ́run mọ́ pami lọ́mọ lọ tí wọ́n bá lọ́dọ̀ mọ́ lọ́mọ náà ló ṣe ò sì torí pé ọlọ́run náà ní yóò ní wọ́ọ̀lù léèdì ó ní fẹ́ dà fẹ́ dà kú ṣùgbọ́n kó lu ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run nípa pé láàyò lọ ìtọ́jú kì í ìmọ̀ síbẹ̀ ó pé ọlọ́run tó ń sọ fún wa lórí pé òní kọ́kọ́ lórí tó ń ṣe onírọ̀ bẹ̀rẹ̀ àlàmì oníwà máa ń kàlá sórí jẹ́nà wà ní ìta ilẹ̀ àlìyá àbúrú kò sí gẹ́gẹ́ tí wọ́n déèyàn ìgbé tí wọ́n wá sí ní ọlọ́run lọ ó fún ìgbé ọlọ́run náà ní kọ́kọ́ lórí dídá ẹ̀dá ọlọ́run máa ń kàlá sínú sàmà wàlà àrùbọ̀ wà máa báyé náà wọ́n máa bá ọ sọ́mà àti ilẹ̀fẹ́ ń wò rẹ̀ àkàndá lásán ó ní pọ́pọ́sì ó ní tájẹ́ẹ̀tì ó ní sẹ́ta adọ́kọ́sẹ̀ inú sẹ́ta adóòsì náà ní tọ́lọ́ ń sàlàyé láwọn àyà mi ọlọ́run dá wọn pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́ máa gbé lórí ilẹ̀ ó sì máa rí sọ́mà lọ́ọ̀kan ó sì dá oríṣiríṣi oore sára sọ́mà yẹn kódà tí mo bí àgọ́ táwọn sọ́mà yìí lárúurú ọlọ́run tọ́ba ti ń pupa yòó kéèyàn bí báyìí tó ní pupa sọ́nà láàyè kí ni ti bọ́lọ̀ ọlọ́run wá sí ní àwọ̀ tó dùn lójú lára ọlọ́run lára lára ife ọlọ́run bá ní èrò pẹ̀lú káwa lọ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún òun náà ní ọlọ́run bá ọlọ́run sọ fún gbogbo ẹ̀yìn pátá gbogbo ojú pípẹ́ pátá ẹ̀tọ́ ọlọ́run ni ọlọ́run bá tó fi pé oní ń tọ́jú gbogbo ẹ̀dá lóníranran àti ọlọ́run bá ní máàlíkù ọlọ́run bá ní ọba tòótọ́ lórí gbogbo tí ń gbogbo ọba tá a máa ń mú fèèkì gbáà ni fèèkì gbáà ni ẹlòmí ọjọba inú ó dùn inú fámìlì ó dùn ọba ah, wájú ọlọ́run. فكلنا أت... أت... ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين جهودا ومهدت له تمهيدا ثم يسمع عن عزيز ọmọ ẹdẹ ènìyàn nígbà tó lọ́ọ́ bá sọlá fún tó ṣe kó fún tó tó gbogbo àwọn nǹkan yìí wájú ọlọ́run wọ́n kò lónìí àtàwọn wọ́n kò ló ń yá sí ìyá ọmọ lè fi yá má ti bàrí dá kálukú ní ọwọ́ àbá ọlọ́run lọ́kọ̀ ọ̀kan kí ọlọ́ ṣẹjọ́ rẹ̀ ọlọ́ni wa yín ní kún ilà àríwú ha kàánà àlàárọ̀ gbèdà àti màmá mi ní gbogbo ilé kọjá lórí afárá àjọráàdì lórí iná ìtẹ́ yín bọ́bá ti dá sí lẹ́yìn gbàdẹ̀ kọjá lẹ́yìn pàtì bọ́bá ti burú sí lẹ́yìn rápálá bọ̀dúnú náà ṣèyẹn wá jọba alẹ́ ayé kínú rẹ̀ wá máa dùn. irú inú dúdú wo ni bẹ́ẹ̀ yẹn jẹ gọ́fúnà bọ́jẹ pírẹsidẹ́ntì bọ́jẹ mínísítà bọ́jẹ kọmíṣánná ọyẹ kọ́ wà lórí ìbànújẹ́ lórí pépà tó ń bá ṣe tọ́jọ́ kó wo ṣe ìnínú wo lòdù tó wà àgbàgbà ni bó ti yẹ nínú. kọjá ipe ń gbọ́ bá tọ́jọ́ wo títọ́ alihamudulilá nítorí ẹ̀kọ́ jẹ́ nìyẹn kìí ṣe pé ọmọ sí ìdébẹ̀ ta ìdébẹ̀ kó o sì máa dọ́gba bẹ́ẹ̀ ṣe kówó jẹ o tún wá débẹ̀ tán ó lò kó jẹ ra yìí bó o kówó jẹ gan ẹjọ́ tó ìwájú ọlọ́run lórí bó o lórí ẹ lórí bó o lè ṣe di rẹ bó o ṣe di òní ṣe di náírà ni bó o ṣe bó pé gbogbo àwọn tí a o jẹ náà nù wàtílíkà buyó tó ń káàwé àtúndé máa ń lọ́dà mú ẹ lọ wọlé wọn ó ti di òfò nítorí àbùkù ní ọdẹ ọlọ́run yọ ọ́ sí wọn lára wọn ọ̀run yọ ọ́ sí wọn bí aya wọn ọ̀run yọ ọ́ sí wọn bí yọ ọ́ sí wọn bí ọmọ wọn kí wọn torí ẹ̀kọ́ kókó kí wọn torí ẹ̀kọ́ kí wọn sàbùkù àìmọye orí ń kọ́ sànù wa títà fẹ́ ló pé ńgbà ọlọ́run ti ó tún wá tó wá sọ fóun náà ní máàlìkì ìyàwó mi yìí ó tún wá ní òun náà tún ní ọba tọ́ba dàlí kìyàmù adékòrò bìlà alàmì náà ó ń lọ́ba àkìtì lórí ilé ayé máàlìkì ìyàwó mi yìí ó ní ọba àkìtì lórí ọjọ́ mi dàlí ọlọ́run ti tọ́ka wa sílẹ̀ yìí ní suratul Isra àáyà tó parí ẹ̀ wọ́n rà ní lẹ́mù ọlọ́ni wa tó lé alhamdulillahi alladhi lam yattakhidh walada wa lam yakun lahu sharikun fil mulk wa lam yakun lahu waliyyun minaz dhulli wa kabbirhu takbira ọlọ́ni wa tó lé alhamdulillahi ayàká súnmọ́ yẹn sọ pé ẹ̀yìn ẹ̀tọ́ ọ̀tọ́ lọ́nìí alẹ́ni ìlànà yẹn sẹ́kìtì wà ládàá tí ọ̀mẹ́nìkan lọ́mọ tọ́ba mẹ́nìkan lọ́mọ ní gbogbo orílẹ̀ ayé ọ̀dọ̀ ọmọ rẹ̀ ní ìbájárí ẹ̀ bí ìyàbọ̀ ti ń dówó padà bí bàbá rẹ̀ náà ń padà bí ìbá ti máa rí nìyẹn wà lámúyẹ làwọn oníṣẹ́ rí mọ́lẹ́kì ọlọ́run ní akẹgbẹ́ nípa ọlá rẹ̀ wọ́n láwọn bí àwọn àwọn orí adé o àbìlẹ̀kẹ̀ lọ́rùn <laughs> ń dùn <laughs> ọba ọba ọba ilẹ̀ káàrí òjìire ó ké tọ́lọ̀ ń bá ní àrèjì ìtẹ̀bọ̀ lọ́dọ̀ àbí wọn ọmọ sí lọ́rùn lọ́dọ̀ àwọn agbalagba yóò wọ bàbá wọn máa dùkọ́ lóun kọ́fẹ́ o wọ́n lọ kí kẹrin mẹ́rin tó kù fún ìdọ̀ba wọ́n lọ kí igbe òbí ìyá nígbà wọn ti ná wọn lè ní ẹ bá odidi èèyàn mi ti fún mi wọn bá ẹnìkan tó tó o bá <laughs> bàbá yìí tí ọmọ rẹ mọ wá kí ọ fún èmi lọ sí mi títí agbẹ́kọ̀ òde kò kó tó dúró ẹsẹ̀ mọ́tì ọlọ́ àti ọ̀nà ọ̀tẹ̀lẹ̀ bọ̀ inú òde báyọ̀ gbàgbọ́ rẹ̀ dé tí bàbá ti kú mẹ́rin <laughs> kò di tọ́lọ̀ ń bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ nínú bá ní yóò dọba yóò bá ní lọ kí ní àdúrà ní òbí ọdọba àbí ní òbí ìjọ ṣùgbọ́n wọ́n ti wo ti wá àdínkù láyé táwọn tó kù bọ́bá lórí ipò ọba tí ọba rántí wá àdínkù ẹ ó kù kọlọ́ọ̀ yọ̀ọ̀lọ́ ọba rẹ̀ mẹ́ ẹ ọlọ́wọ́ bá ní ọba òdodo ibẹ̀ yẹn láti ní ìwọ̀n o. ẹ àwọn tí wà wọn ní ìdílé ní ẹgbẹ́ ti lè fún lóde yálà ẹ ẹ á ìbéèrè bí àti Thank you. Ah, ẹ̀kú yìí ọ̀rọ̀ bí ayégun. ayégun ọkọ ẹ má kàjú ayégun sọrí kan ẹ ìpínlẹ̀ tí ń gbé omi yára. omi yọ̀ọ́ lọ sí omi yára àwọn omi yára wá sí ojú àwọn àwọn láti yà opposite bentilaye opposite bentilaye bẹ̀ntìláyé. yẹn látọ̀ lómi ni ó ti wà kadà ọ̀sẹ̀ ṣe. opposite ẹ̀ ni wọ́n kì í láti ọ̀la ẹ̀rọ náà ìdókòwò ìdíkà wọn ló ń gbà yẹn tó ètò fógáàmù náà lọ ní ilé ìyá ìgbìmọ̀ àti bí wọ́n parí lẹ́kọ̀ọ́ wáyé náà tí ó ti gbọ́dọ̀ fẹ́ àlọ́ parí nípa àti ìwọ náà tó gbogbo àwọn tí a lọ sí ìwọ náà rẹ̀ tó wọ́n náà ti ní ọ̀rọ̀ fún àwọn ọmọ tó bí ẹjọ́ fún àwọn ìdílé ìrọ̀lẹ́ tó ń fún wa ilẹ̀ yẹn mọ́. Àwọn náà ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ kò fún láì. Àwọn náà ti bẹ́ẹ̀ lò ó láti lọ sí ọ. Àwọn náà bá ní àlàyé tó Mo ti ṣe tẹ̀sí náà náà. Ẹ tí ó ti tẹ̀sí ìlú náà ti ń Ẹ tí ó ti tẹ̀sí ìlú náà ti wọ́n pẹ̀lú gbọ́lọ̀.